طول مفيد على كتاب التوحيد جبوا شيخ الإسلام ابن تيمية ابن الوهاب جبوا محمد بن صالح الأسلمين في سبوه واني طول مفيد على كتاب التوحيد بلون كوني ينفع منه من كتاب التوحيد محمد بن الوهاب قلوا انتم بطوا لا إلى kò fà pé àkàídà òun náà nítorí lọ sùkùrọ̀ à ń kalẹ̀ àwọn àbáwọn yìí ọlọ́run náà bá wa ṣe wọ́n ti fi fún wa lọ́pọ̀lọpọ̀ kọ́nà ọba bá kàn gbìyànjú láti bọ̀ yìí pẹ̀lú àníyàn ti dáa kọ́nà wa sálẹ̀ wọn kó fura ṣe kó ń kó ní kó wa bí bá ti قوله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا الآية الرابعة قوله تعالى aya ẹlẹ́ẹ̀kẹrin tí àfáwà mú wa ọ̀nà ní gbólọ́nà tó bá ike wà abúlùlá ẹ máa jọ́sì fún ọlọ́wọ́ ọba wọ́nà àtúnṣekò bí iṣẹ́ a ẹgbẹ̀rún owó bọ́ àpò pé ẹni tí kò gbúrọ̀ ẹni tí fún mi ẹyẹ ọlọ́ọ̀bà kọ́ọ̀lù owó gbúlọ́jọ pé wà àbújọ àyẹ̀sì lọ́kọ́lọ́tì ilẹ̀ lọ́ àti ọlọ́wọ̀n bá nìkan ṣe lè ti bá tòun jẹ́ andá ìtìlá tó ìfihàn ọlọ́ọ̀nì pẹ̀lẹ́ tó lómi fún nìyẹn وقول شيئا تكون أي نكرة في سياق النهي أو ما نكرة كسين كسين كسين pẹ̀lú gbólóngbò gbólóngbò àgbọ̀rọ̀ sí ni ẹ̀ ọmọ kọlẹ̀ sí gbogbo kàtún kò sí gánà kò sí ẹ̀yìn ní àlùjànnú ní màláìkà ní òkúta ní gbígbé ní okòdó ní gbogbo tí ń máa ń pè ní nǹkan ẹ̀yìn ní ìwọ́nú ẹ̀ ọmọ kọlẹ̀ sí náà nàbí yẹn àbí ìdókòó ni wọ́n là mẹ́lẹ̀kà àbí màláìkà ni ولا وليا نبي وليني بل ولا أمرا من أمور الدنيا وقال سلام عليكم ورحمة العيني أمام مني الله سبحانه وتعالى ما جرفون يجعل الدنيا شريكا مع الله ما يكفي يجاء ورقوك الولوم وما وقد يأي لنا سيكم القرولوم سيكم ما سيكلوم وما سيكياي يعني مجري بيعني مولة فوسع وما إلى ذلك قوله الإنسان إذا كان هم الدنيا كان عابدا لها الله أكبر قوله إن يداك بون بلاي بلاي وعلى سبحانه لله كسينك كن جروف جروف أيونان فلا تسأل الدنيا شريكا مع الله فالإنسان إذا كان همه الدنيا كان عبدا لا كما قال رسول الله صلى الله عليه وسلم فيقي كيف عبد الدينار يشربوا ارو دينار ارو نيرا ارو كوبو ارو دولار يشربوا كيف عبد الدرهم ارو ارو درهم يشربوا كيف عبد الخميلة ارو عصوها يشربوا كيف عبد الخميصة ارو عصوها سلك aṣọ ní ibi yóò kó igbó lómi ẹ̀rọ aṣọ ni ó ti láti ọ̀dọ́ ìwàhálà bá a kó náà rárú ẹ̀ bẹ́ẹ̀ lómi ẹ̀rọ mọ́tò nípa tí ó ti báyìí ọ̀nà wàhálà bá a kó ní ti rárú mọ́tò nínú ọ̀wá ọmọ ìjà sórí ibú ọlọ́ọ̀bà ọlọ́ bí wà ní dẹ́ni ìfẹ́nẹ́ wọ́n àwọn òbí gan àníjẹ́rù wọn a máa sí dáadáa tí wọ́n ni alìmọ̀ àwọn òbí ìjìlówà ní dẹ́ni ìfẹ́nẹ́ ìkọlù sí àmà kílà sí àdìmọ̀ ìtọ́bìkà ìbáyẹ̀ sọ́lọ́ ni pé ìbáyàdà àtọ́lọ́wọ́ bá ní ìṣáàn àwọn òbí orí ọlọ́pàá sí òbí tó bá ní òfin tó bá bá sọ̀rí àmọ́ àní tẹ̀lé ìdí ìbílẹ̀ ní ọmọ ìgbòdúrà tàn ìbálọ̀ lè sàárì àmọ́ bá wa kálọ̀ sí orísun bàbá wa àti ìlú orí bàbá wa àní lálù òbí ni wọ́n lé ìṣáàn àyọkárò fí máa kí بابويبي اي على قرقوب الوالد احسانا لا ما وين به وقوله وذي القربى واليتامى والمساكين انه كما سلا كما يبي اتوا موروكا اتوا لايني اي احسانا وذو قربى احسانا كما سلا في او يبي و ثم يسمعون بشرف في الجد الرابع wọ́n pé gbogbo pé ìdíje bàbá ilé ìyá bàbá ẹ̀rin ìṣẹ́kọ̀ọ́ra yín bẹ̀ ìdíkùzókò bá mi wọ̀rọ̀ yẹtàmà jẹ́mú olùyẹtìm yẹtàmà jẹ́mú ìfún yẹtìm ọmọ orúkà ọmọ orúkà nù wọ́n lọ́bí mẹ́ta àbú wọ́n lọ́dún kan rẹ̀ kú wọ́n lọ́mí kò tó sí والمساكين هم الذين عدموا المال وأثناءهم الفقر هنا بقوا السهولة وسكن مودع ولو بقول لي سكن بسعي ولو ابن السبيل هو المسافر الذي انقطعت به النقطة ابن السبيل هنا قال ياجو لكن إن كان ياجو يقول جاري هو رأي أبدا تجي ولو من يجو وقاله járe bí kòròbá àti ẹbí ẹgbẹ́ alábàágbé yẹn ni jár náà ni nígbà rẹ ni ọtọ́ bá gírí rẹ ilé ní akéèmì àti ẹbí akéèké alábàágbé kuma ọ̀járe jẹ́mùgbà àti ẹbí jẹ́ pé alábàágbé jẹ́ pé kìí sí alábàágbé jẹ́ bí rẹ ni ọdún mi ní fúlàní ni yorùbá ni wọ àbújọ ń gbé àdúgbò ó bí àbí ni alùdáàrú mọ̀lá àṣekọ́ للبيت ولا نقول لها تراعي ما حوله أكبر مجد نقول قربة أي قريب انا نقول دي أبيل اسمها جار بلد أي جار الدعيد أن يكون بنا فيه صاحب اللي بدم جنب جنب أقول يعني نم نسل أن يجب أن يسكني ايوه أيها الموقعان أنت تشرعين تبجيب ورنه كل موقعين أو ديوان nílá ìdá òǹdá òjà rẹ̀ náà nínú ìdáwó rẹ̀ ni bí ọkọ̀ rẹ̀ ni bàrẹ̀ sọ ibùkù ti ti àwọn kan ní àjọrin ìrìn àjò ni ibùkù ti ayé ìdìdì nígbọ̀ náà ni ó fara ní wà ń yẹ kúnnù ilẹ̀ àjọ lèkú ìyànà ó tí ó lọ́wọ́ lẹ́gbẹ̀rẹ̀ lọ́lọ́gbẹ̀rẹ̀ فالآية الصالحة لهما آية تجدي وتجدي وأبا وسجدي وقولوا وما أو ما ملكت أيمانكم أتجدوا قوي أتجدوا قوي على بلك قاين يعني أو موضوعي أو روحي وما إلى ذلك هذا يصل الإنسان إلى الأرقاء زيد يمكن أن تكونوا كي يتكلم بجبال بي أمو الدنيا دواني كاكوين يعني قوائم او انا كنت انا جميع ملك اليمين قولوا ان الله لا يحب من كان مختالا مختالا فخورا قولوا لك الله ابو لك بجدو كنا لك بجدا فخور لك مختال في لك في ثماني بلا جمد وكان فخور بقول انه بيوري وصرع المسيحة يقول له بيوري اول اول اباي اول اباي اول اباي في قولي والله لا يحب هذا ولا هذا الله نفن بلا جمد نفن نروكو العادة الخامسة في السابعة أي لك يا أنا كان بي لك دي قولوا قل تعالوا أتلوا ما هرم ربكم عليكم أما بوا قل تعالوا أما بوا أي يهود أي نصارى إن كفين توبة مسنية وكفين توبة مثل أن لا تشركوا به شيئا ولكن ẹ gbọdọ̀ sí kí ni ẹ gbọdọ̀ jẹ́kì fẹ́lómí àkọlọ́n wọ̀lẹ̀ kìtàbí nàbí sallallahu alaihi wasallam gbọdọ̀ yìí àti bí ọkà níbi sallallahu alaihi wasallam على خطاب النبي صلى الله عليه وسلم ولو الجامعة يقول محمد صلى الله عليه وسلم أمرأوا تعالى أن يقول للناس قوية يهودي نفرا وسيحين كتبتي تعالوا إما بوا إمام بوا تعالوا يا فلكوري أبدلوا أبدلكمي هلموا أيما بأسممي عطل من القلوب ثاني أن ينادي ينادي حقيقيا أن تعالوا إلى مكانك قوتي أيكم واحد يقول تعال واحدا إيه انتفع إليه بلا فضمي وأطلوا أي جزمي جوابا للأمر في قولي تعالوا ìgbẹ̀kùríkù onáà ni kí wájú pé ẹ̀mọ́ àbọ̀wá sọ́dọ̀ mi kí n kà fún ما قولوا ما حرم ربكم عليكم ما اسم موصول انت لهم كانتوا بيه سبعرام كان لو باني تقوين قولوا للعدل ما تقوين ما في تقوين قائل مع وتكبير ما حرم قول ربكم عليكم قول من كلام باين سني وفين مبتقوين ربكم لم يكن ما حرم الله ربكم ọlọ́run tó léwọ̀ ọlọ́run ọba ìtọ́jú ayé tó ní títí ní ìrọ̀rọ̀ bò ó ná ń kàbò onánìkò ní ọkùnrin tí mú nǹkan yẹn kí ni nǹkan yẹn ẹ̀sù iná rọ́bì àti mùtàsọ́rọ̀ fòfì barboob lórí bòbíyà ni ìlú ni wa òun ló dá wa òun ní ti wa ó yẹ gbọ́dọ̀ rọ́bì kó lọ́fàá rẹ pé gbọ́dọ̀ tọ́lọ́ ní fìdí kí n máa fi bẹ̀rù nìyẹn يعني أما بجال جلوه بحنا ربنا ربنا ربنا قول مثل يسجلون رب رب رب رب كل يوا المسافر يوالوبا نعم نعم وقال ربكم لم يقل ما حرم الله لأن الرب هنا أنصر أو نصره ليس أن الرب له المطلق التصرف في مربوب والحكم عليه مما تكتبيه إلى حقيقته هنا نتجدنا في كلمة طلعوا بعيد قلون بقون تجاوبا قلون خالق والرازق هنا نتجدني وملك هنا لتني ومالك وقول لا تشعل لا تشركوا أي تفسيرية التفسير حد ما هرم الله سليه وفني أي أدو عليكم أن لا تشركوا شيئا بل قيل فيه أن هذا قول تقول لا زائلة لا زائلة لكن قول الأول أصح ولا قناة الجديد لك أكبر عليكم ألا تشركوا به شيئا يعبر عليكم عدم الإشراك لأن الله لم يرحم علينا أن لا نشرك به الله سبحانه وتعالى خذي قصد الله لأسمية وفوا من نشرك به بل حرم علينا أن نشرك به وفقد أعبره برغة الله بسنا لما يعيد أن أن أن تشريه برغة gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ ẹni láhúnná nàíyà ẹ̀ gbọ́dọ̀ báwo ni ọ̀fún kọ̀mpútì ni ìgbọ́nà ìtìkọ́nà síbá àdùn kí lè bá kó àkókò ọ̀rọ̀ yẹn tàbí pẹ̀lú àtọ̀lùbíyà gbogbo sọ̀n tó kù ní sí kíni ẹ̀ gbọ́dọ̀ sí kíni ẹ̀ gbọ́dọ̀ sí kùlọ̀ náà bá ọmọbìnrin wà lè dẹ́yìn ìsànà pé àwọn òbí méjì ẹ̀ máa dáadáa sí wọn ayé àti àríkùn ọmọ ìsán ilẹ̀ waldin tí mo rẹ́kà fún ibi kẹ máa ṣe dáadáa tí àbá ti yá wọ́la tó kúrò àwòládàkùn tó mẹ́fà wọn máa yí ẹ̀rọ àǹtíkàrà àkùn wòsùn àǹtíkàrà àwọn òbí àwọn ìpìlẹ̀ àwọn ní rúùtì lẹ́yìn náà àǹtíkàrà àkùn wọn sọ ẹ̀tọ́ ti fáró ìtàwọn bẹ́ẹ̀kì ó sì wà onílà àwọn ọmọ wa ó wà tàkìlọ àwòládàkùn àwòlád ti lóga àràbíyá mẹ́tìlú ìgbàkọ̀ òǹsà nígbà ní àwòlád bí èdè bí wọ́n child child yìí nìsí obì wọ́n ní son nìsí tó ní son ọkùnrin òun ìgbà ní dọ́tà obìnrin ní wọ́làd wọ́làd omi dọ̀kùnrin omi ní obìnrin àwòlád ọkùnrin yọ̀ children ó dé wa لكي يصنف به وكل من ضمين ذلك نعم مثل ذكر وعوث وقالوا يوصيكم الله في أولادكم ولو بعد أسلوبني ọdún ìrọ́lọ́run ṣe ní ọ̀nà ìrìn lórí nípa àwọn ọmọ yìí dúkìá àkókò mítí ọ̀nṣẹ́ yìí àwọn ọkùnrin ma mú ìpínlẹ̀ tí ó mú kíkàn ọ̀pọ̀ olóòmìn ìmìláàkìn àìyàn ìmìláàkìn ìgbẹ́ ẹ̀ ń bẹ̀rẹ̀ òsì tó sì mọ́tò tó sì mọ́tò pọ̀ níìsì ìṣe mú mi nǹkan ọmọ ìrà bẹ́ẹ̀rẹ̀ kò ní bí ayé ọmọ ìrà bẹ́ẹ̀rẹ̀ tó dé wa kọkọ̀ ọ̀híyá ní tìlà bí ìyá ọ̀sà àlẹ́ àlàyé nìyẹn pé ìgbẹ́ tó ń bẹ̀rẹ̀ òsì tó fi ní bíbá ọmọ ìrà bẹ́ẹ̀rẹ̀ ẹ̀bí tó sì ń láàbí tó kú sí ọmọ bẹ̀rẹ̀ òsì àwọn olùnáàmọ̀ràn tó kú mọ ìyá ọ̀hún àtẹ̀yìn bí àti àwọn ọmọ yẹn àbàràǹtí àtòbíyà tó máa wọ́la tó anyị àrídá ọ̀pẹ́tùnúhùn tó láti tí wà láyé tẹ̀ka wọn iná rúzùká láyé dé kó àríkùn a ti fi ní báyìí sọ̀rọ̀ yìí fún wa pé a mọ̀ sí ìtumọ̀ ọlọ́run bá ìtumọ̀ tó tóbi ni àwọn tó mọ̀ náà pé ìtumọ̀ tó kọ̀ olùmọ̀ lò lọ bí bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ àyè ni ọ̀rọ̀ burúkú ni sí abúlé àti ìtumọ̀ tó wájú rẹ̀ pé ndí ò lẹ́yìn gbọ́ tó ti lé ńlá lọ́lẹ̀ yáwó lé ní ìtumọ̀ wọ́n dé inú ilé láti bá láládùkì wọ́n wọ́n fẹ́ sí àwọn ará alé ńlá wọ́n lọ sílé kékeré pé àdùwà àdùkúta kékeré náà wọ́n ti lọ sílé ńlá ìjọba ògbé náà sọ ìjọba àbúkà àdùkúta náà kò tó jù lọ sílé ìjọ nìyẹn bí sọ̀rọ̀ ẹ̀sùn wa ó di yé wa olùkúta fún àdùkúta lágbàtú ọlọ́ọ̀bá ló ní àdùkì yẹn ó di yé tó ń kálukú àdùkì tẹ̀ ọlọ́run ti ní àdùkì yẹn fún ẹ̀ ìjọba àwọn ọkùnrin mójútó àwọn ìyàwó wọn tí wọ́n ń tún àwọn ìyàwó wọn ẹ̀rí pé wọ́n ti ní àlè fún wọn. ọ̀dọ̀ fún àwọn obìnrin nípa àwọn obìnrin ní fún oṣù ọmọ obìnrin ní ojú ọmọ tí wọ́n ń tún ẹ̀fọ́ àti títí àwọn ọkùnrin ó gbọ́ àwọn obìnrin. ìjọba àfihàn náà yìí kódà ẹ̀rí ilé ṣọ́ọ̀bù ló ní ìyàwó rẹ̀ ó ní ìlú níwájú ṣọ́ọ̀bù rẹ̀ ìjọba àbájáde náà ní ọba àtàdánù ṣọ́ọ̀bù rẹ̀ gbogbo àwọn main shop ní sí àwọn obìnrin wọn ni látara kí ẹ̀rí yóò bá kàn tó bẹ̀rẹ̀ lówó lọ́kùnrin bẹ́ẹ̀ lọ́jọ́ lọ́jà rẹ̀ إعناء القدو وفي سنة الإسراء بدأ بالرزق الأولاد مثل قالوا ذلك عدد نوما والحكمة في ذلك أنه قال هنا من إملاك حجر بين الفلوس نوما فإملاك حاصل يوصل بدأ بذكر والدين للذين أملكوا عودة تسينية هنا قصد إملاك هو فلوسي فهما عينيان جدانيان عمد ورره لكن يخشان الفقر وان قايا سلولا وان قروسي باب الرزق أولاد قبل رزق الوالدين وبكلك الرزق إن أذك تما وبكلوا ما أذك تما وبدوا تقييد هنا دورين بعيد أن قبل أولاد خشية الأملاك اجي أوي ينقايا ìṣẹ́jú mẹ́rù ọdún àwọn ọmọ wọn ó ní bí dana an alawa kí in musulki na gari bí ìfúta àwọn ṣẹbọ kọlọkọ ìfúta sí nìyẹn ọ̀nà mafuhumu láwo ìfúnwò gbọ́ àgbọ́yé ìgbàgbọ́yé وقالوا ولا تتبعوا فواحش يعني أمس مواضع فواحش من الفواحش في القرآن ṣùgbọ́n nígbẹ́ àkókò gbogbo ìdíkínú ọ̀rọ̀ tó wọ́n sọ̀rọ̀ fún yẹn kó wọlá rẹ̀ káàtù wọ́n pé ilé ìṣẹ́ àti ìdìnnà ṣùgbọ́n torí ìṣẹ́ àwọn sọ̀rọ̀ kọ́lẹ́jì tí wọ́n kí bẹ̀ mood strongest position láyé máa ti di ṣe yẹn bẹ́ẹ̀ mo gbẹ́sẹ̀ obìnrin ó ti sọ̀rọ̀ jù níwọ̀n nìkan pẹ̀lú ẹ̀ kí n bá wà dájú àti ìbẹ̀rẹ̀ kò ní jìnnà sí i. Báwo lè fún náà? Yóò fún wa, yóò fà á an bin kawada an ba su take gaskiya na zalik abu ne wasan wani ya ba su a suna ya sofa zuna an kaji sozi na ya na ce bolon maula suna maula sun ce su wani yawa ko ga mutum ne na ba su ta wani ba na ofishin sassi na wani pe ko sun leya wasu a jike da lakar gawa buruwa ko yi da kama wini wọ́n bí i lámsílẹ̀ ya rasu na láti ní kí àwọn ẹbí ọmọ ọmọ ẹni tí dábú ọkọ̀ọ̀kọ́ ọmọ ẹni ọmọ bọ́ọ̀t ìkún ohun gbanikú ohun gbanikú ó fi yẹwà sí ni islam láì ìṣòro rẹ̀ wọ́n travel pẹ̀lú vẹ́bà wọ́n nìkan pẹ̀lú vẹ́bà ìlọ́dún kúlú kan lára lára rẹ̀ ó gbọ́ fẹ̀lẹ̀ mẹ́kùnrin vẹ́bà ó ti yẹwà lọ́mọdé àfọ̀rọ̀ yẹwà ìfẹ́sìdì kí bàbá pẹ̀lú ọmọ ìkàjọ mọ́ bára wọn ṣe fúfúsí tí wọ́n tó wá rámpà ìtẹ̀ kí ní ìpínlẹ̀ sí bóyá wọ́n lè ṣe tọ́nù ìtọ́nù olómi yẹ pé ògùn ló fi lẹ̀ ìtọ́nù tó pé ẹsùn mọ́ rẹ̀ ló lọ pé pé bí ọ̀rọ̀ sílẹ̀ nìkan tó gbóni ọmọ ọmọ ọmọ láti fọ́yẹ̀ sí ṣe bẹ̀jẹ́ bẹ́ẹ̀ wá ní kìíní kọ̀ọ̀tẹ́sì ṣẹ́fìlì ṣàwà olófẹ́ nílà ọmọ kékeré yẹn ni ìgbésù àbí ṣàwà olófẹ́ ló mọ̀rọ̀ mọ̀rọ̀ mọ̀rọ̀ ọkùnrin kàtí tó ń ṣẹlẹ̀ láti yẹ nígbèrí nìyẹn gọ́ọ̀mù sí sọ wọn ọba ṣé àwọn ohun wèrè tí wọ́n ń ṣe rọ́bọ̀tì obìnrin tí a ti wèrè ni wọn. bọ́lá bá tó wọn ti sọ ẹ ọ ní àbúrò ẹgbẹ́ wọn ti yé ìwèrè ni wọn. ọlọ́run ti wọ́n wọn lọ́ba. náà ní àná náà yọ àná kọ́kọ́rọ́ bí ẹgbẹ́ omi náà yọ àná ìtìyàn. bí kò fún ó ló bára ju láti súnmọ́ a bí láì Yusuf ni لولا أن رهب سبحان ربي أحقني bẹ́ẹ̀ ti ṣe níbi yusuf dọ́kàn àti ìjọba ọba nìyí lọ́wọ́lá wọ́jà ní ìwọ ìjọba rẹ̀ lùhán ní ọba rẹ̀ ìjọba níbi yusuf rí ìjọba ọkọ̀ sínú kọ́pẹ́ obìnrin yìí ìjọba abdulhamid kìsì olùdíjà tó ń wọ́n ní mara a àjẹnìdí wọ́n tó àlùmọ́ a alukur'an lọ́wọ́ kan bẹ́ẹ̀ bí imran wọ́n ní máa wà nígbọ̀nìkẹ́ pẹ̀lú obìnrin tó ilé ìwọ̀ rẹ̀ láti alìmọ̀ àkọ́ọ̀bí kùránì lọ ń kọ́ ájọ wà ní yàrá ìtìlẹ̀kùn lárí olóòtú ní kùránì ìyàwóyàwó ẹ̀ẹ́bì àti ọdún èyí ó ní kọ́lá kọ́kọ́ àti mariam ọmọ ìmùránì ọdún ìmùránì ọlọ́kọ́ ìparí àmọ́ fi tẹ̀ ìmùránì. Ah, àbí mílíì àbí mílíì wọ́n á ní yúdú kọ́ndíṣẹ̀n ẹ̀ ẹ̀ ó di yẹ wọ́n kó kó kó di yẹ ọlọ́ọ̀bà ẹ̀rọ àwọn ìgbó yẹn àwọn yẹ̀wù dẹ̀ ọdún ìbú ni wọ́n wọ́n ti máa pẹ̀lú àwọn yẹ̀wù gbogbo àwọn alákòwé yẹn kíkẹ́ tó yẹ ìdìbò ni wọ́n ti máa bọ̀ á ìjọwọ́ pé kí ni ojú ìgbà rẹ̀ kí máa ní máa tó àlùkò ọmọ owó ògùn ni wọ́n fi fi káyìn ọkọ̀ ìlú abẹ́rẹ́ ọlọ́run kan ìkú kúrú yẹn ọlọ́run sọ wá nù ọlọ́ọ̀bà ṣẹ̀rẹ́ ẹ̀sẹ̀ àti ìdíyà ìjù lẹ́yìn bá tẹ̀lé wọ̀ láì gbọ́nà wà nígbà nígbà lọ sí ifọ̀. tàbí àwọn ilẹ̀ ìgbà mọ́ láwọn ìṣọ́ ìgbà ìṣọ́ mú sí ìdílé ẹ̀sẹ̀ fẹ́. tí mo gbé yàrá ẹ̀kọ́ sí ìṣẹ̀lẹ̀ pé àwọn èèyàn pí ìmárùn wọ́n mú sí. ó wà ń gbà kan ilẹ̀ 70s ilẹ̀ 80s. ó gbà tọ́lọ̀ ti ń ṣe ilé àdínkù ó gbà gbogbo ẹgbẹ̀gbẹ̀ ní ẹgbẹ̀gbẹ̀ ní morocco road wọ́n ti sí ìwọ̀n báyìí ẹ̀lẹ́kọ́ jù àwọn ọmọ tí ẹ̀rìn náà tó kiri kọ́ pẹ́sẹ̀ lọ sí ìlera báyìí ní morocco road tí wọ́n sọ rí adé Allahu Akbar ó kílẹ̀ rẹ̀ ẹ̀rùkọ́ sí morocco road ó kílẹ̀ rẹ̀ نعم وقواعد لم يقل لا تات لأن النهي عن القرب أبعد من النهي عن الإتيان لأن النهي عن القرب نهى ولا يعنى كل واحد اسمه أولي سنين وعما يكون ذريئة إما وإما يكون ذريئة إلى تقع الناس ولذلك حرم الرجل أن ينظر إلى المرأة الأجنبية لا يفعل وقف يغرب وبني يحلج ويجب تكما تدوب لبني هي قفوة وأن يخلوا بها تكما تحرق الوين وما ذاك الوين وأن تسافر المرأة بلا محرم wọ́n ní kí obìnrin ọtí káàbù báyìí ní ilé ìwọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ nílé obìnrin ìyànà ọ̀gá ẹ̀rẹ́kẹ̀ yóò kọ́ omi náà fọwáì nílé ìsúná mọ̀tòkú fọwáì sì dì náà obìnrin kan ní káàbù ọwọ́ adé tìǹbìtìlà àwọn kọ́sọ̀mù ọ̀dá bá sì jẹ̀rù ẹ̀ bá sì jẹ̀rù ẹ̀ ńlọ gẹ́rẹ̀ àti gẹ́rẹ̀ àti ṣẹ́ wọlé ọkàn méjì ẹ̀ bá sì jẹ̀rù ẹ̀ bó àtọwọ́ ń bẹ̀ bó àràn lọ́wọ́ gbò wàhálà lọ́mọ kùsùn ní ìta ìgbìyànjú lówó lọ́wọ́ bó kùsùn wàhálà yẹn gbé bó àti ìrànlọ́wọ́ nì ìgbà kílẹ̀rù yẹn ọ̀kan ọ̀kan náà wà kílẹ̀rù nù ọ̀kan ọ̀kan ọlọ́kọ̀ ní olùkọ̀ọ̀kan ti kọ́ra àwọn lẹ̀ ọjọ́ mọ́jì sí ó ti wà fún sí ní the week week ọlọ́run tó ọ̀rẹ́ tó week bá a ṣe kí ní ìsìn bá ọmọ ní bá ó ti bá ọgbẹ́ ọkọ̀ ọmọ ọdẹ ọkọ̀ kẹrin bá yìí o ọ̀tẹ́ ìdìbò gan ó di yẹn nígbà yà máa ní láti nǹkan wọ̀ láì ṣe rí à òun ọ̀pọ̀ ọlọ́mọ wa ó sì ní wa ọlọ́mọ wa ọlọ́mọ wa wọ́n ní láti nǹkan láà ní ara wọ́wọ́ ó ti tẹ̀ قول وما ظهر منها وما بطل أبي بتوحنا منه نوى بجوة بتوحنا ما ظهر الصحة أو جائها ما خفي جتنا فوائد من أشياء المستقى فشفت في النفوس الجميل بس هي بجاء تاوية وفقوة بجاوة وقبو بجبين يعني من أشياء في من وقيل ما ظهر زرعتموها بعد يدها ما أخرجتموه وعزيز السماء أنا إظهار فعل الزنا كناني هنا أنا ما في الزنا أعذ بالله لهم قصة منهم متهالة وإبتال سير أسرا الثاني إبتال إبتال إليه السماء كناني كيما في الأسر بكيما في الأسر إلى ما من ما عظم نفوسه من عظم ما عظم نفوسه ما عظم كشوا أكبر جايها ما كان دون يعني ذلك لأن الفاشة والفواحش ليست على عد سواء ما بداية أوسي دكنا ما بداية أوسي دكنا ولو بقصة من القرآن ولهذا جاء في العديث وقد أن ذلك ألا أنبئكم أكبر كبائر كان جوي فيه يتوقع وأنه ويسلل على جزء الكبائر فيها أكبر وفيها ما دون ذلك جزء أكبر وبجاه ẹ̀sẹ̀lẹ̀ láàmẹ́ tí wọ́n kéèkì sí láàmẹ́ láti bí ọlọ́ba kún kánúwà ìṣẹ́lẹ̀ sọ̀rọ̀lọ́ àrọ̀ ọ̀sẹ̀lẹ̀ ní kí ẹlọ sí ìdílé pẹ̀lú tó jìnà obìnrin tó jìnà ìgbẹ̀kọ́lọ́ sí káwùnìtì àbí ìṣúwọ̀kọ́ tó jẹ́ ọlọ́sìn jìnà ẹ̀sẹ̀ kéré kó pẹ̀lú ìyàwó alábàgbé rẹ̀ ìyàwó ìyàwó náà lọ lọ́dún ìlú káwó ó fi ìyàwó pẹ̀lú ọlọ́pàá ìyàwó ọlọ́pàá bí kò bèrè times ten ní ìgbàjẹ́ ti ọ̀nà káwó yẹn ó di ìwà tó ibi tó náà kú ìgbàjù ni yẹn tó ẹni àmàna àmàna tó wà láàrin ní ti olókùn táwọn yẹn ń ṣe olókùn táwọn yẹn ń ṣe káwọn bá kó قل ولا تقولوا جسد حرم الله إلا بالحق قولوا قلنا قلوا قلنا نيكا قلوا سنية و قالوا إخطاء جسد حرم الله يعني قلوا سنية و هو النفس المعصومة قلوا قلابه قلوا قلنا كنا هي النفس المسلم من المسلمين وبني كان المسلمين يقولوا المسلمين وجميع دين ومعاهد عند خلال دين المستعمل أتفقه البلد الجبر بكثر مين من المستعمل ولا حق بدأ الشر هذا الحق الحلوية اللي ونال كيف تسلح تتعلقه والباطل ما نفاء الشر من الحق الذي أثبته الشرع في قد النفس معصومة أن يزني المحسنة فيجرم حتى يموت ní ẹ̀tọ́ tí ṣe lágbàlá ìdípa mùsùlùmí ìjọba ti lé wọ òun náà ni ṣé adúlébọ̀ ìjìnà irú obìnrin bẹ́ẹ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ á sọ lóko ní kíkíní níbi kú àwọn yẹ kí ló mú pa pa wò àbẹ́lẹ́kọ̀ọ́ kó pa ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ rà dálẹ̀ kò yá kábíyọ̀ alẹ́ ìjọba àbí ó kúrú ní òun sì ìsìlámù kúrú àwọn jàmáà kò yẹ kó tó àrùkọ̀rí ìkàdí náà náà nìyẹn فإنه يقتل بين طريقه قال صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لا يحل في المرئ المسلم ويبقى مسلمي إلا من إيدا ثلاث لكن تكون ملتين النص بالنص إذا كان قرأت عليني الصيب الزاني أبيد الزنا أبلما أقولين أبلما أقولين هذا الزنا تعالي ومفارق الجماعة وفارق الديني من ديني ينتهي إليه فرق الجماعة ويقع وجماعة قرأ هنا ولا تسلم النفس التي هدم الله إلا بالحق الله نقول أحرق بك تسلوا قال قبله ولا تقتلوا أولادكم معي ويقول النهي عن قتل أولاد قدرا مرتين لكن لهم يطلقهم مجمدين هو عن قتل أولاد هو عن قتل قديوا ملك ذكر الخصوص لهم حقوق خاص ابقى ومعي ملك ذكر عموم ادب بقى لم يكن عام بين كيو في كما أفضل أن يمضم أفهم أفضل أن يمضم أفهم لا يتقلون لك وتكلم بوعين تكلم بوعين أما وأبا الحديد يعني كي أما تكلم بوعين ذلك أتنين كيتين أبيع والله تعالى نعم وعليكم السلام مفد بإلة قتين أكري تعيس عبد الدينار تعيس عبد الكلام تعيس عبد الخميلة تعيس عبد الخصيمة عميلات الخصيمة عميلة يا أطلالانا ما تقول لي دو خميلة يا خصيمة أطلالانا أطلالانا أطلالانا أطلالانا أطلالانا أطلالانا ìgbé àtọ̀dálà fún dinar àti dirham owó ni owó ní kún dinar ló kò kún dọ́là àti náírà pound and shilling wọ́n ti wà owó tó máa ń lò ládùúgbò inú gẹ̀ bẹ́ẹ̀ ni àsìkò yẹn máa ń lọ kúkú bí aṣọ ọ̀tọ̀ àtìmá àmìsà tó lọ pé bí àrán ni ó lè lọ́wọ́ ó kọ́kọ́ máa ń pè wọ́n kún silk kí ní káwọn yẹn wọ̀ lágbó silk yẹn bí silk àníbi sáà ń gbọ́ bá wọn láyé lọ́kùnrin gbà wọ́n náà jẹ́ náà ó kọ́ mẹ́ta kan kún silk silk bá lọ lé mú fún bá bàkà gùnmí rẹ̀ fún mọ̀wọ́lá ìpè sí ẹ̀sọ́ tí wọ́n wí ní fúlótìp wọn là ní ara ilé ìtì fúlótìp ìgbà kan láti fi gbóná àmọ́ ilé ìjọ ń kò sí ìgbà kan yóò kọ̀ kò ní ìdí yóò jùlọ nìyí wọ́n kàn fún wa pé àwọn àfáà burúkú yẹn owó silk àti jìbìtì lọ́wọ́ wọn náà wọ́n fi ṣe ọ́fíìsì jìbìtì yẹn tí wọ́n pé owó yẹn kì í gbóná wọ́n àti wọn ní wọ́n fúláṣí ní ẹ̀ pé sọ́kùnrin náà gbígbóná wọ̀ pé nǹkan yóò sí ni àbúlà gbóná wọ̀ pé ẹ̀sùn sí ni ó lè lè gbóná àti kan yóò sí láti sára sí nígbà gbóná ni wọ́n fi pa bẹ́ẹ̀ ni ó lè dúdú wá àbúlà gbóná kò lè gbóná mọ́lá tó wá ń gbà yẹn pé ẹni kò kò sí bẹ́ẹ̀ kò kò bẹ́ẹ̀ sí nísì ní ọ̀dọ́ ńlá ní ìtìkọ́ wa sọ pé àdẹ́bì lò ní ká bí mọ́ tí ó tíyàn bẹ́ sọ ìpín àdẹ́bì ní káàkiri tí mọ̀ sí ọmọ ọmọ tó yẹ̀ ní àdẹ́bì ní fẹ́ ìgbélè tí ó bí mọ́ ọ̀rọ̀ yẹn ni lórí òbí àti tọ́mà rẹ̀ kúlùkùn bá ìlú ọkùnlùkùn àmàkọ́lọ̀ rẹ̀ rọ̀ yẹ ti ní wọn ni kúbi mọ́kọ́ sọ òbí àti tọ́mà kọ́ kí bàbá ìlú báyìí sọ̀kò wúlò ọdún ọjọ́ ọmọ tí ọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn sọ̀rọ̀ nípa ẹ̀sìn yóò pàdé abúrúkú islam gan ó di ẹ̀yìn àwọn ọjọ́ àmì ò àmì ìfẹ́ máa bí ó di ẹlẹ́yìn ọkùnrin lójúwa bá ní dáadáa ọlọ́run sì náà lè fọwọ́ tráfíkì yẹn wà owó ọlọ́run lọ́wà lójúwa lómi mọ́ sọ́run yẹn pé ọlọ́run bá kó sànù wa ọdún kẹfà yẹn lóbi pé yẹn gbígbé àbùkù àti ìmọ̀ bíbí bẹ́yẹn wò ọjọ́ ní bíbí ilé rí mi wọ̀lá ọjọ́ àti ìgbẹ́nìsì ìjọba seventy five years old ọjọ́ àti ìkóhùn ti rìtáyà ọlọ́wà ní kọ́ ń dá ọmọ ọmọ ẹgbẹ́ ti mẹ́wàá àbí bẹ́ẹ̀ lọ tuntun àlẹ́ ọkọ̀ wà nílẹ̀ ọkọ̀ wà sọ gbogbo yín lóṣooṣù ọmọ mú ten ten thousand wá ọmọ ẹgbẹ́ tó ń kọ́ mú ten ten thousand wá fún mo ṣe mọ́ fúráyé ti àyà kìnnìkà sárúgà tó ń bẹ̀rẹ̀ lọ́mọ pé àmọ́ ní òwò ṣe mọ́ òun lọ́bi ṣe mọ́ every month ọmọ ẹlọ́dẹ̀ kẹwọn ẹgbùn jẹ́ dídà lọ́wọ́ ìdáwọ́lẹ̀ tọ̀nà lọ́wọ́ àwọn ìbọlóṣooṣù ní ọmọ méjì náà ní ìdí tọ̀nà ní ó ti yé pẹ̀lú nìyẹn ti lọ nìyẹn wọ̀lá nípa bẹ̀rẹ̀ ní àwọn ọmọ yẹn la àlùbáká ìsìn ní àwọn ọmọ yẹn ó ti yé wa pẹ̀lú nìyẹn wọ̀lá ò ti àlà àlẹ̀ náà. ìfòsí sí ọmọ bíbí àti pé àbúrò tó bá ní bẹ́ẹ̀ ní tó kù pé pé sípò sí ìgbàgbàsọ̀ lọ́nà ìjọba pé lásìkò ṣíṣe ìdáwà nàìjíríà yìí tọ́lá ọ̀sán sí ìkan ọ̀sán mọ́ọ̀tì tí ìrọ̀ ọmọ ilé tí ìrọ̀ ọmọ ní skul tó wá bí tó wá ń bí méjì márùn mẹ́fà méjì pé eléyìí òkú ti gbèrà méjì ń bá wí pé eléyìí òkú ti gbèrà méjì ló yẹ kùlù ọ̀sẹ̀ tá ni olùsíṣẹ́ nàìjíríà ló fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àbí á ní ìdíjì lọ́rọ̀ olùkí àtúntàn ní ìlú yìí ìdáyẹlú bí ìlú lọ́ọ̀tì ìdáyẹlú bí lọ́lọ́ fún mi àdìkẹ́ ìdáyẹlú ló mọ̀ wí pé ọ̀lẹ́ nígbà púpọ̀ ẹlẹ́lẹ́ lọ sí ní ìdálẹ̀ ó bí wa ọlọ́ọ̀bọ̀ ọba àníyàn ọlọ́ọ̀bọ̀ mà ní òkú àníyàn ọlọ́ọ̀wò sùkánà wọ̀tàálá àdìkẹ́ fẹ́yàwó yẹn àníyàn àdìkẹ́ ọgbọ́dọ̀ wọlé ni wọ́n gbọdọ̀ ẹ máa fẹ́ràn ìyàwó tó mọ̀ bí mà tó mọ̀ nífẹ̀ẹ́ sí nípa àwọn ọ̀rọ̀ wọlé wọlé òtútù nípa bímọ àbíkẹ́kẹ́ ó di wà ó ti rí mi ọlá òtí àlàálà ó di àgbẹ̀dẹ àbọ̀ mọ́ nípa bí kankan bọ́lọ́mọ náà bí bíjì ó di wà. èmi ti kọ́ bí àná àdìsí kò láńtọ́ ń parẹ́ tí ó ní kí lọ́sí tí wọ́n ní ó pàgẹ́ mọ́ iná inú ọ̀rọ̀ tí a jọ fi pé

nípa wo lè náà àti pé ọlọ́run bá lánàá pé ṣe ọlọ́run kọ́ ráàdì pé kéèyàn náà ṣe àwọn èèyàn gbọ́ pé tí wọ́n fi tí títà ọkùnrin ọdún náà fẹ́ pé kí ẹ̀ fi ìgbà rẹ̀ síbi tí nǹkan wá jáde rẹ̀ yẹn pé olóhùn fẹ́ ẹsẹ̀ ni pé ìṣẹ́jú pẹ̀lú irúfẹ́ tí wọ́n ti pé wọ́n kàn fi gbogbo àwọn èèyàn sílé ni kí ni ìyẹn tó lè tún fún wa àti pé. ọlọ́run ti lé wọn ti lé wọn káwọ̀ ẹ̀ ọmọ ìyẹn lọ́kọ̀ ṣe ni òkú làkó ti bọ̀wọ̀ rẹ̀ ni ìyẹn káwá Abbas radiyallahu anhu ọmọ ìyẹn kàfi Abbas abdulayi wá ń tẹ̀lé wọ́n ní kí ló ṣúlẹ̀ mi tìmísìkò lọ́kọ̀ rẹ̀ gbogbo tó ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nígbà wọ́n ní tí ó bá ní sàárà ọmọ akọwọ́ wára wọn ọmọ fi so ká ojú ara wọn tí nǹkan tẹ̀lé wọn sẹ́ẹ̀sì náà níbi ṣé ní abúlé àbí ọdún dìnnà ni ó sì ní sí náà yẹ ọwọ́ ni ó ní ọkọ̀ yàwó nìkan ọmọ nìkan kan kọ́ ẹ̀kọ́ ni ó ẹsẹ̀ ní ẹsẹ̀ ní láti wọ́n lùsùn ó mú ìkẹlẹ́sẹ̀ ọba àmà mo ń tọ́jú náà káwá dún débà ní tó bá sún mọ́ ní káyẹ̀ wọ́n máa bá ìrìn àjò lọ ikọ́ wá hòtẹ́ẹ̀lì kàkà sùn bá lè wọ hòtẹ́ẹ̀lì kan bá sùn bá wà lórí bẹ́ẹ̀dì wọ́n á sòwò nígbà tí wọ́n ti lọ ní ẹnìkan ní àwọn tí wọ́n ń jalè wọ̀nyẹn àwọn tó ń kú sí drug àwọn kú sí èyí wọ́n lọ pé adúró fẹ́ ní ìkílẹ̀ ti ń sè sóun gbọ́dọ̀ ní pé nǹkan kíkà náà ni káwọn fúláwọ̀ káwọn gbígbèrè káwọn lè òtẹ́sì ìdá kò fún gàmí ìjọba lọ káwọn mú tí títí mi jùlọ náà lọ mo dá àwọn adánu káwọn gbígbèrè sáyé lébi káwọn gbígbèrè òtẹ́lì káwọn mọ̀ sí gbígbèrè káwọn gbígbèrè òkè káwọn gbígbèrè náà sí lọ́dún. ẹ́ ọ̀nà tó wọ́n ní yẹn káwọn fún afẹ́ ìtọ́lọ̀ ọba ẹ̀ gba ọwà pẹ̀lú ìtọ́lọ̀ ọba ni ọdún tó bá ti kí ní ọ̀pẹ́yà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ sí gẹ̀gẹ̀rẹ̀ ní ìdílé rẹ̀ èdè ọdún ní ìdílé mọ́ ọdún ní ti ká oṣù mọ́ ọdún ní lọ́wọ́ ní bánu mọ́ bánu lọ ní oṣù àti lóru ó bí ẹ rà rẹ̀ kí ọdún lọ yẹ ìdílé lọ nìyẹn lóru dín ìdílé kíni díẹ̀ kò tún sọ̀rọ̀ lọ́ba ọlọ́run kò tún kò kíni sẹ́mi ìnà wà àtọ́ àdá nígbà tí nẹ́sì kọ́ra ń dé ẹ̀yà wọn sàbí já lọ́n ní bìndá ìmọ̀ fi sùnmọ́ wá tí wọ́n fi bá dùn wà ń tún ti dó máa fi àǹfọ̀sìkùmọ̀ àwùjọ fúhó yóò há sídùkùn bí ìlọ́ يكفر لما يشاء ويعلم ما يشاء والله على كل شيء فبدا وان تبدوا ما في انفسكم او تخفوه فما في دواء من داعي بس نشاء abẹ́ fi kọ́ náà sí iṣẹ́ ọmọ wọn ti sùn lórí àwọn tàbí ya rọ̀ ya Allah ya Rasulullah lórí mi alùpùpù tí ó wà ara wa níta àmọ́ èròkèrò àdìkan fún ara wa àdìkan àbí yóò bẹ̀rẹ̀ pẹ̀lú èròkèrò fún ara mi èròkèrò gẹ́gẹ́ máa ń sọ fún ara gbàgbé ọ̀rọ̀ sábà jẹ́ mi àti gbàgbé ọlọ́wọ́ kó fún òkúta wa ọlọ́dọ̀ gbàgbé fún abẹ́ wọn ti ó dé pé abúlé yẹn ló ti rà rẹ tẹ̀kọ́ ni ó wà lọ́wọ́ ní gbogbo ìṣẹ́rù sí láyé ìgbà sí ìwé ọjọ́ ọlọ́ọ̀bà àwọn ọ̀gá ni yára sọ ẹbí náà lé wọn ẹbí ní ara wọn ẹbí náà sì bí àwọn ẹ̀yẹ̀ wúlì sí àwọn ẹ̀kọ́ àwọn ọ̀bọ̀ ẹ̀yìn ti tẹ́ ẹgbẹ́ ẹ̀gbà ọlọ́run bàbá jọ pé ayọ̀ pé amọ̀nà rasúlì náà ń لا نفرق بين عالم مقابقني سمينا وعطفا أجابا كيوانو كل ما تجينا ربع عبد سيو أو وقت سيو أو ربو أجابا إننا لا تواخذنا إن نسينا عطفنا إننا ولا تحمل علينا إسان على كرامته إننا ولا تحملنا ما لا تقبل نبي قولوا دي بعدان إن كل عمافان دي بتحسياني كيان تعبياني كيان كان كان تكون كقرآني أما أجابا يلونو في قولي فوا àti àti wọn kò fún ìṣẹ́ kan náà ni mo ti gbà wọlé fún ó ní ẹwà kiri nìyẹn aláwo ta la àlà. àyà mẹ́wàá nínú Quran àbí ọ̀gá ní ẹ̀rọ ni mo ti ṣe pé báwo lọ wọn pé àdúrà yẹn ṣé bí wọ́n pé ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ sọ́ọ̀tù yẹn àti níbi àárín rẹ̀ kan àti bẹ̀yẹ pé àdúrà ni pé láì mọ́kànlá àbí mi ò wọ́n lọ́sẹ̀ di wọ́n ti máa ń sọ. Àwọn ọmọ akọ̀kọ̀ kọ́ láti rí kí n kọ́ láti rí. Àwọn ọmọ àgbọ̀ káàkiri. Àwọn ni àwọn àdúrà mi fẹ́ pé àdúrà ìsìlá ni àwọn àyà mẹ́wàá ń bẹnu kan àrùn tí a fi ṣàdúrà ọlọ́run gbọ́dọ̀ àyè. Ó ti sùkú bàbá àlẹ́sìlá mi ń dé mùsùlùmí tí a fi ṣàdúrà ọlọ́run gbọ́dọ̀ àyè. Àti àyà tó kù sí àyà mi ti tó tẹ̀lé. لا إكراه في الدين الله ولي الذين آمنوا لأن آية آمن الرسول ما أنزل إليه من ربه كيف سبدا يذكر الله الله ما بعد به هذه لويا هذه أن يقول جبريل جفا ni wa bakka ba wuki bai juriya wuki ba ni da ba wuki juriya ni wasu da kuma lubu siri yi wa kafi Allah sun sawa ya ta kale Allah sun sauri kuma abin da ya fi wáyà ó bá kọ́ wáyà ìsinmi sílẹ̀ ní àti bẹ̀rẹ̀ ọ̀bá ọlọ́mọ bá lóye ó di ìwà ìbẹ̀rẹ̀ nù ọlọ́wà òkàrà náà wà Sunday nípa ìfúkà ìmọ̀ ṣe tí wọ́n mọ̀ pìkìlá pẹ̀lú síkà bóyá ní láti ọ̀nà àkọ́kọ́ tàbí ẹni mọ́ sí. Tẹ́bà rí àwọn pọ́sájúsán tí ó ti kí ẹ̀dẹ́ fún wọn nímọ̀ràn tí wọ́n gbọ́. Ìfọ̀nà lóyìn wá ní àṣẹ ìsí rédíò àwọn fúlàní tá máa ń pè é. Ó kó lọ bùn yẹn ní àbújá ó sàkójí wọn kátólówó mẹ́ra àti àfúnlá kó jọ ní wá láti láti di lọ́wọ́ nípa fún yẹn gbé rédíò yẹn bá gbìyànjú bá tọ́lú fídíò tí wọ́n yẹn fídíò ẹnìkan lóró fún iṣẹ́ ládà tí ó kàn á gbé sí mẹ́sáàsì wọ́n á gbé kíra wọ́n á gbé kílẹ̀ sí wọ́n á gbé wà ní ẹ̀ sí títí tí tó fi tóbi dàsí fún un tí wọ́n bá ní àṣẹ ìtìlú ìbéèrè ni pé èèyàn ní àṣẹ ìtìlú rédíò yẹn ìlú fúlàní tí wọ́n lò yẹn lè gbé. mọ́tàsí yẹn wá jẹ́ pé àwọn súnmọ́ ń lu mọ́tàsí yẹn ọjọ́ máa ń tẹ́ náà wọ́n máa ń lu mọ́tàsí yẹn. èyí tó wá sí wàásù fún wọn fún wa di bíi wíkẹ̀ndì nìkan èyí kan wá ni láàmú tẹ́ fún bìtì èyí kan wá mú kúlẹ̀ yẹn èyí mú pẹ̀lú èyí mú kúlẹ̀ bí wọ́n sì gbé ìrẹ́ sì rí bí kílé yẹn ti kúrò kó dédé bóyá kílé yẹn wọ́n ní a ah, kílé ti fi ah, ah, kún mi o nígbà wọn obìnrin wọ́n rà mí náà wọ́n gbé kíríkẹ́ sí ti gbàyè àwọn eléyìí wọn ò fẹ́ tílẹ̀ tẹ́lẹ̀ níbi ọmọ rẹ̀ ọdí àwọn òfẹ́ tílẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn náà gbogbo ti gẹ́gẹ́ gangan rẹ̀ gbogbo ìgbà bá fitina ní àtàrà tó àgbọ̀ ilẹ̀ gbogbo àbá fitina ní àtàrà tó àgbọ̀ ilẹ̀ kí ló fi fitina àtọ́ mọ́kànlá yìí lọ bẹ́ẹ̀ àmà ìnáma àǹtà ẹni kó fúlàní gbígbọ́ wọn gbígbà àwọn kò fúlọ̀ rẹ̀ gbígbà wọn lọ wọn ní rí ẹ̀wọ́n ọkọ̀ fìkìlà àbí wọ́n ń ṣe pé ìbéèrè àwọn agbé wájú àwọn lóhùn mú ìrà dáadáa kí wọ́n sábà fìkìlà mùsùlùmí àti ìtàkùn fìkìlà lọ́lọ́run mi ìtàkùn fún fìkìlà òdì gbogbo yóò fi wọ́lẹ̀ wọ́n sọ láti fún ọdún ọgbọ́n fi wọ́lẹ̀ الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته